ògo òṣùpá ògo bá ti tàn lọ́rùn ayé ògo enough of all these insults landlord tó ti dé. landlord ti dé. íńtánẹ́ẹ̀tì ọmọ ṣàfihàn. yẹjú ah, ah. o ti rí sùn ẹgbẹ́ kan eh, anú ọmọkùnrin ní í ṣe mí ọkàn fẹ́ kó bá ní. ẹ má sọ yẹn mọ́ ah, ẹ withdraw ẹ kó bá ta ní. ọdún ọmọkùnrin wo ló ń ṣe ṣe rí yíyọ ẹkùnrin ti tójú kọ́ ọ èmi kọ́ rèé pé bóyá ọmọdé ń ṣe ó bá ọmọdé ṣeré lọ́wọ́ ni o. ìwọ èmi. ọ̀nàrẹ́bù mọ́rọ̀ wo àti bọ̀bọ́ yẹn ní ṣeréṣeré o ó dẹ̀ gbọ́ awífúnni kó tó dání àgbà àjàkadì ni. Thank you. ọlọ́rọ̀ sí lọ fẹ́ yà ní alétílápọ̀ ọmọnìyàn ni iṣẹ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ dàálẹ̀ yìí kò sí èsì kan tó mọ́yán lórí tó lè fún mi. ẹ wo inú mi ló wà o kódà kí bàbá ẹ kú lẹ́wọ̀n kó lọ sọ́run bíbí lè máa bí oyún inú mi o. kí ni abẹ́ àgbà mi irú rádaràdà wa ni bóòlù ṣe já wọnú ilé báwọn ṣé mi ni ẹ ń pè ní ọmọ arọ tẹ́lẹ̀ tó gúnyẹ́ fún ọ tó lọ́jọ́ bí òṣòro mo rò bẹ́ẹ̀ yá wèrè èmi ah, ṣé èyí pé kí ní tòun ń dọ̀ láàmú. máa fún ẹ pa. ṣùgbọ́n gbọ́ láwọn ó dá ẹ lójú pé ẹ̀gbọ́n òun ń pa kí n tó ṣẹlẹ̀. Ah, ó dá mi lójú sáà tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti níyànjú. no that's all right that's all right that's all Lati abẹ́rẹ́ láti ìbẹ̀rẹ̀ ẹjọ́ yìí ló ti jẹ́ pọ́sù ó dojúrú náà kò sẹ́ni tó yé àwa wá nígbàgbọ́ wípé olóògbé yìí ti tú wa sílẹ̀ ó ti fi ojú ọ̀nà hàn wá láì mọ̀ pé lóòótọ́ àti lódodo rẹ yìí kan náà ló ló ló ló lọ sílé ọ̀hún ló jáde. ó dájú wípé nǹkan burúkú kan tó bá fẹ́ ṣe yé mi ló máa ṣe kí lè padà lọ jábọ̀ fọkọ mi.